ẹ̀yin èèyàn ilé èwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV ò ṣe àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi tí a. wọ́n ní Queen Naomi wọ́n ní wọ́n dá àǹtí wa m lòun lórí ọ̀rọ̀ tí àǹtí wa m sọ tí àǹtí wa m ní ọmọ kékeré òun ní kábíyèsí fi ń alẹ̀ mọ́ àwọn Queen Naomi ní àwọn lè jẹ́ ọmọ kékeré o lójú wọ́n ní ṣùgbọ́n àwọn ò ń ṣe ọmọ kékeré nínú jésù kristi olúwa wa wọ́n ní ọlọ́run ó dìídì dá wọn nítorí pé ọlọ́run nífẹ̀ẹ́ àwọn wọ́n ní kò sí ìfẹ́ tó ju tọlọ́run lọ o wọ́n ní lóòótọ́ àwọn lè jẹ́ ọmọ kékeré ṣùgbọ́n nǹkan tí ọlọ́run fi ọwọ́ àwọn tó fi ń gbé ṣe nínú ayé àwọn èèyàn àwọn dúpẹ́ ní ọwọ́ ọlọ́run wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ló máa ní à ọmọ kékeré ni ọmọ kékeré ni wọ́n ní ṣùgbọ́n ọjọ́ èní ibi tí ẹgbẹ́ àwọn wà àwọn ti kọjá abẹ̀ wọ́n ní kì í ṣe ìpè ti ọ̀rọ̀ ìgbéraga wọ́n ní ṣùgbọ́n àwọn fi ń gbé orúkọ Ọlọ́run ga ni wọ́n ní tí àǹtí wa ẹ ń bá fẹ́ sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó máa sọ àbí tó máa ń sọ. So ó ní pé ọmọ kékeré làwọn ọmọ kékeré làwọn. ṣé àmọ́ pé gbogbo wa náà la rí i nígbà tí anti wa m tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé kí ni kábíyèsí rí lára Queen Naomi Queen Naomi ò lọ school Queen Naomi ò kàwé ọmọdé ni Queen Naomi kí ni wọ́n rí lára Queen Naomi kò sí nǹkan tí àǹtí wa m ò sọ tán kò sí nǹkan tí àǹtí wa m ò wí tán. ìtorí ẹ̀ ni Queen Naomi fi jáde láti fún lésì ẹ̀ wípé lóòótọ́ àwọn lè jí ọmọdé o ṣùgbọ́n ọlọ́run tí àwọn ń sìn ọlọ́run àgbàyanu ni ọlọ́run alágbára ni òun ló dá wọn òun ló mọ àwọn òun ló ṣẹ̀dá àwọn àwọn ọmọ kékeré tí ọlọ́run dá àwọn náà làwọn náà máa di àgbàlagbà lórúkọ Jésù ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist tì. Gist TV àtúndé Mashola Gist TV àtúndé àtúndé bí a ṣe ń dé àkí ọmọdé àkí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist mashola túndé o àtúndé mashola gist tv àtúndé. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé níwájú ọlọ́run àti èèyàn ọlọ́run ń lo Queen Naomi àwọn olórí yìí wọ́n kàn jẹ́ èèyàn kan tó yẹ pọ́n jealous tó bá jẹ́ pé ẹ̀yin náà wo bí Dr. Elizabeth ṣe rí yẹn tó bá yẹ pé bí gbogbo wọn ṣe rí nìyẹn wọn bá mọ irú èèyàn èyí tó jẹ́ tọ́lọ̀ ń dá Naomi wọn bá dẹ̀ má ti ní problem kankan pẹ̀lú kábíyèsí ṣùgbọ́n owú ti gba gbogbo ọkàn wọn owú ti gba gbogbo ọkàn wọn pátápátá wọn ò fẹ́ gbọ́ nǹkan kan tó ń jẹ́ Queen Naomi ṣùgbọ́n ẹni tí Ọlọ́run dá tí Ọlọ́run gbé iṣẹ́ lé lọ́wọ́ kò sí ṣe fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ nítorí pé ọlọ́run tó fi Queen Naomi sí ààyè yẹn ipe kí wọ́n máa ṣe ìyanu ọlọ́run ti mọ nǹkan tó máa là kọjá kò sí ẹni tí kò ní rí ewu ṣùgbọ́n ewu ò ní borí wa o gbogbo ẹ̀yin tẹ́ wà ń lé ewu ò ní borí yín o ẹ̀yin náà wo bí ọlọ́run ṣe ń ṣẹ́gun fún Queen Naomi ẹ wo èyí tá a sọ. So sá láwọn mẹ́ta wọ́n lọ wọ́n lọ wọ́n lọ kọjú ìjà sí wọn àdúrà ló wó odi Jẹ́ríkò tí ò bá ń ṣe ti àdúrà kí làbá ti máa sọ báyìí ẹ̀yin èèyàn lé Ọlọ́run tó gbé Queen Naomi dìde fún kábíyèsí láti jẹ́ aya wọn láti jẹ́ olórí wọn láti jẹ́ ẹni bí ẹni ìhà ẹgbẹ́ wọn ó ní ìdí tọ́lọ́run fi gbé Queen Naomi dìde ẹ má jẹ́ ká tú iṣẹ́ ọlọ́run wò àwọn olórí yìí wọ́n fẹ́ tú iṣẹ́ ọlọ́run wò ní ṣùgbọ́n ọlọ́run ò fún wọn ṣe wọ́n já àjàjà kò síbi tí wọ́n rìn dé ṣùgbọ́n pàbó ló ń já sí fún wọn nítorí pé ọlọ́run ó ń ṣiṣẹ́ àrà nínú ayé Queen Naomi ìwọ wá lanu ọlọ́mọ kékeré ni Queen Naomi oníṣẹ́ nítorí ọmọ kékeré yẹn ló fi fẹ́ lé mi kúrò nínú palace ẹ jẹ́ kí n sọ fún yín ọlọ́run ò fẹ́ ẹni tí ó bá ní ìgbéraga ọlọ́run ò fẹ́ ẹni tó bá ní ìgbéraga wọ́n ní ìgbéraga ló ń ṣíwájú ìparun lóòótọ́ ọmọ kékeré ni Queen Naomi o ṣùgbọ́n wọ́n ti di àgbàlagbà nínú Olúwa wọ́n ti di àgbàlagbà nínú Olúwa nítorí pé iṣẹ́ àrà tí Olúwa ń ṣe nínú ayé wọn kì í ṣe kékeré ẹ̀yin èèyàn lé àfi kí Ọlọ́run Elédùmarè kí ó gba ọkàn àwọn olórí yìí kó gbà á là kí Ọlọ́run jẹ́wọ́ ara rẹ̀ kó lò wọ́n fún ògo olúwa nítorí pé ìwà wọn ò dáa rárá ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist àníkàmú wá fún yín ọlọ́run ọba aláàánú á wà pẹ̀lú gbogbo yín o gbogbo ẹ̀yin old subscribers àti new subscribers mo kí yín ẹ kú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ tí ẹ̀ ń fún channel yìí lórí bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share ten ten subscribe àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run elédùnmarè á bá mi ṣàánú fún gbogbo yín o gbogbo nǹkan tẹ́ bá wá dáwọ́lé á yọrí sí rere o ní agbára ọlọ́run mo dúpẹ́ òkè òkè ni ọlá á máa lọ o ọlá ò ní lọ ilẹ̀ o please ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.